tó ipa fẹ́ wé máa láàyè ńlá kan wá mẹ́ta eléyìí tí ó tí ó wà lára òkú gangan gangan kò ní tóbi tó èyí tó tẹ̀lé eléyìí tí ó kàn yìí yóò tóbi ju èkíní kejì wọn lọ tó eléyìí ni bá a ti ṣe ṣe òkú wa àwọn aṣàkíyèsí ipe ńgbà bá fẹ́ wé aṣọ mọ́kù lára apá ọ̀tún òkú ni àmọ́ aṣọ yẹn wá láti apá ọ̀tún àní jẹ́ kí ntí ó kùsàpọ̀ ọ̀tún kọ́ pọ̀ tó ntí ó kùsàpọ̀ òsì tá a bá mu wá a máa ṣàkíyèsí pé ètò sẹ́kù sórí ó pọ̀ ètò sì tún wà lágbọn ẹsẹ̀ náà ó pọ̀ ẹnìkan ṣe ní agbọn orí ẹnìkan ṣe ní agbọn ẹsẹ̀ so a wá mú eléyìí náà wá àsìkò tá à ń bẹ eléyìí wá sí sẹ́wọ̀n pásọ̀ sì ń bẹ ní aró òkú àwọn wọ́nà láti yọ aṣọ wọn. ẹ pé a sì wò dí òkú a ìhòhò rẹ̀ títí tá fi yọ aṣọ bá ti fẹ́ máa sí ẹnìkejì ọmọ aran ẹni tí ń lọ́wọ́ a mọ̀ wá pa roborobo níbi iwájú ń a pa roborobo níbi orí àti níbi ẹsẹ̀. tọ́ a ti pa roborobo báyìí a ti pa roborobo níbi la gbàtà bá faṣọ kejì náà wé báyìí a tún faṣọ kẹta torí pé gbàtà bá ṣe aṣọ mẹ́ta náà là á tẹ̀léra wọn tòkè lákọ̀ọ́kọ́ lò ètò súnmọ́kù lẹ́yìn náà gbàtà bá ṣe léyìí tán sẹ́wọ̀n kékejì náà wà lábẹ́ rẹ̀ a tún wé o náà bẹ́ẹ̀ ẹlẹ́kẹta náà tún wà a tún wé o náà bá a ṣe parí gbogbo ẹ̀ gbàtà bá pa róbóróbó dáadáa báyìí a wà wá okùn a so níbi a tún so tìbẹ̀yẹn náà gbàtà bá so a wà tún so mọ́ òkú lára lọ́nà tí òfin ní jẹ́ wípé ńgbà tá a bá gbókù lọ́wọ́ aṣọ wa lára eléyìí jẹ́ àlàyé ní ṣókí bá a ti ṣe máa ṣe òkú wa báwa ṣe ń sẹni tí ń kú lójú wa nù bí wọ́n sì padà sí àwa náà nù nígbà táwa náà bá sí máa. so alhamdulilayi lẹ́yìn eléyìí a wá ṣe aha aṣọ funfun iná aláwọ̀ imú kù wá lára ọ̀n bẹ nínú àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí ẹ lè má gbé lọ ẹ lè má ok ẹgbẹ wa ẹgbẹ wa torí tá a bá fẹ́ ṣe sọ̀látùl jánásà tọ ọ̀n bẹ nínú àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí àwọn ẹni tó ṣe wípé ọlọ́run ti ràn wọ́n lọ́wọ́ ti lọ ṣe hajj ẹlòmíì máa ń sọ àsọtẹ́lẹ̀ pé tóun bá kú o aṣọ harami òun o oníkun ó fi sìn òun ṣé àsọtẹ́lẹ̀ ń sọ́tọ̀ pé ká fi ṣiṣẹ́ kọ̀tọ́ o kọ̀tọ́ ẹni tọ́lọ́ ń bò láṣìírí tó fowó lẹ́ngbà tó kú owó tó fi sílẹ̀ ọ̀ranyàn ṣẹ̀ríyà onípinnu owó rẹ̀ ńlá yọ mọ́ ọ̀nà tẹ̀jìhìz àwọn owó tá à ń bùkátà láti sáàyàn rẹ̀ lọ sí tó bá ṣe pé wọ́n máa ń sanwó láti wẹ̀kú inú owó rẹ̀ láti mú tó bá ṣe pé wọ́n máa ń sanwó láti gbẹ́lẹ̀ láti ralẹ̀ tí wọ́n sì òkú sí inú owó rẹ̀ láti mú aṣọ tá a fi sí lára inú owó rẹ̀ láti mú eléyìí òbúkátà fi ṣẹ̀bi lè la nínú tọ́sẹ́kù inú owó rẹ̀ tí ó jẹ lẹ́yìn ikú rẹ̀ nù. tọ́ tó kù ọba wa fi nǹkan kan lẹ̀ láyé tó ṣe é pé ariko ti lọ hajj rí lọ́kùnrin ó sì ní aṣọ ìhìráàmù nílé àti rówó nínú owó rẹ tá a lè fi bá ara sọ funfun tá a fi sí lára ìgbà náà ló tún pin lẹ́yìn àmọ́ pé aṣọ rẹ̀ ní kẹ́ẹ̀ sí lára aṣọ ìhìráàmù kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ aṣọ funfun la fẹ́ kí aṣọ tá a fi sókù lára ọ jẹ́ anabi sallallahu alayhi wa sallam ó sì wá lójú kòkòrò ká máa wọṣọ funfun ó sì ní ní ká máa fi sókù wa lára. afẹ́ wa ṣe sọláàtì sí òkú lára ọ̀nà yẹn ni ká ṣe sọláàtì sókú lára o nítorí pé ní ìbẹ̀rẹ̀ ẹ̀sìn Islam tí wọ́n bá gbókù wa pé kánábì ò ṣe sọláàtì sí lára anábì máa béèrè pé ṣé jẹ gbèsè tí wọ́n bá ti lọ jẹ gbèsè yóò ní sallu ala sahibikum ẹ ṣe sọláàtì sí yàyín la sallu ntàfẹ́ ló ń bẹ̀ ń bẹ̀ ẹ ṣe sọláàtì sí la àṣẹyìn eléyìí túmọ̀ sí pọ́nrán yẹn ní ká ṣe sọ̀láàtì sókù lára alimami muslim ló gbà wá àṣírí an-Najashi bó ti ṣe kú ní habasha lọ tánàbí sí wa Madina ń bì tánàbí sì ṣe sọ̀láàtì sí lára ń sẹ́ sọ̀láàtì janaza ọkùnrin lè kópa ń bẹ̀ obìnrin sì lè kópa ń bẹ̀ àtọkùnrin àtobìnrin gbogbo wa la kópa ń bẹ̀ torí ẹ̀ àwọn obìnrin máa ń tò sẹ́yìn àwọn ọkùnrin ṣe sọ láti sókù lára láyé ànábì sallallahu alaihi wasallam ẹnìkan ilé wọn ẹnìkan ilé wọn àwọn obìnrin náà kó pàǹdẹ. tọ́ káwá mọ̀ pé sọ láti tá a ṣe sókù lára ó ní májẹ̀mú tá a gbọ́dọ̀ mójútó ó ní májẹ̀mú tá a gbọ́dọ̀ mójútó nínú àwọn májẹ̀mú yìí òun náà ni wípé agbọdọ gbọ́dọ̀ torí sọ láti tá a fẹ́ ṣe lára sọ láti ní gbogbo torí ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam tó ní innamal a'malu binniyat sọláàtì yìí dandan ó ń sìn ní pé ká ṣe ká kọjú sí alkibla a gbọ́dọ̀ ṣe sọláàtì kọjú sí alkibla kódà tó bá ṣe pé òkúta fẹ́ ṣe sọláàtì sí lára kò sí wa kápẹ́ nìkan kú nílùú kan kéèyàn kú lábákáleke káwá gbọ́ pé ńgbà tó kú wọ́n kàn lọ sọ wọ́n sí kòtò ni wọn ò ṣe sọ láti sí lára àwọn ò ṣe sọ láti sí lára ń sẹ́ níbi tá a wà ṣùgbọ́n kápẹ́ alikébílà ni abakaleke sí wà báyìí gbọ́lá kọjú sí sálùkébílà ni abakaleke àbí abakaleke alikébílà la kọjú sí torí gbà tá nàbí sallallahu alaihi wasallam tó ṣe sọ láti sí ànàjáṣí kọkọjú sọ́nà habasha alikébílà lọ sí a gbọ́dọ̀ rí i pé ńgbà tá a fẹ́ ṣe sọ̀látù janaza àwa náà bo ìhòhò wa àyè ṣe sọ̀látù ní hóhò ọ̀hán ni wọ́n fẹ́ ṣe sọ̀látù kan àgbàyanu ní ìhòhò ló dúró sí sọ̀látù àṣetọ́ọ̀nù nìyẹn o sọ̀látù ti Islam ọlọ́ni ya bani Adam khudhu zinatakum inda kulli masjid Islam ọgbà kò ṣe sọ̀látù ní hóhò àyàfi tó bá pọ̀ bá lásọ ó ṣe sọ̀látù torí fattaqullaha mọ́sítọ̀tàtù wàá bọ ìhòhò rẹ á sì rí i pé òkúta sọ láti sínú àlára kọ̀ wá ń hòhò àti fasọ lára òkú yẹn sì wà wájú wa kìí ṣe pé òkú kú ọ̀wá wà ní èbúté mẹ́ta òkú ọ̀wá wà ní CMS pékin a gbọ́dọ̀ wà wájú wa nígbà tá a sọ láti sí lára tọ́ ẹni sọ láti sí lára. a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí o wọ́n ṣe sọ láti sí kèfèrí lára o ẹni tí ó wàá ṣe sọ láti sí lára náà gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí o yẹsẹ gbogbo wa bá ṣe wà ń bì kèfèrí sí wà ń bẹ̀ nkankan níbi tó kù ti kú àwọn ni gbogbo yẹn tó ẹ sábà ṣe Allahu Akbar àá o mùsùlùmí nìkan òní máa kópa nínú ṣíṣe sọ láti sókù lára lẹ́yìn eléyìí á dúró á ṣe Allahu Akbar a ṣe allahu akbar nígbà tá a fẹ́ ṣe sọláàtì sókù lára lẹ́yìn tá a ti dàníyàn a ṣe allahu akbar allahu akbar alákọ̀ọ́kọ́ nù nínú allahu akbar mẹ́rin èyí tí sọláàtì janaza kó sínú sọláàtì janaza ó ní allahu akbar mẹ́rin tabasi allahu akbar alakoko agbe ọwọ́ wa méjèèjì sókè kò sí ìyàpọ̀ ẹnu láàrin àwọn olùmọ̀ nípa eléyìí àwa ka fatiha kátó di pa ké suratul fatiha á sì a'udhu billahi minash shaitani rajim torí pé lọ́n sọ pé fa idha qara'tal qur'ana fasta'idh billahi minash shaitani rajim á sì jẹ́jẹ́ á tún sọ bisimilayi jẹ́jẹ́ á wà ka fatiha tó bá ti tán á tún sọ allahu akbar allahu akbar ẹlẹ́ẹ̀kejì yẹn èyí tó tún dọ́gba jù onípa gbọ́wọ́ wa sókè. Okay èyí tó dọ́gba jù nípa gbọ́wọ́ sókè tó rọ pé àwọn ìgbà ọ̀rọ̀ tó sọ pé òní gbọ́wọ́ sókè wọn fẹsẹ̀ rinlẹ̀ wàá tún gbọ́wọ́ sókè bíi ti ṣáájú àmọ́ ẹ kíyèsí o ìgbàtà sí Allahu Akbar alákọ̀ọ́kọ́ yìí àní sọwọ́lẹ̀ o á gbé lórí ara wọn lórí àyà wa bẹ́ẹ̀ ni anabi máa ń ṣe sọláàtì anabi ò ṣe sọláàtì rí kọ́ dáwọ́lẹ̀ o hadith sẹlẹ̀ yìí sunna anabi sallallahu alayhi wa sallam tabatu sẹ Allahu akbar ẹlẹ́kejì àtúgbọ́ sókè àtúgbé ọwọ́ wa lórí àyà a sì asalatu fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam asalatu tá a sì ṣe ọ̀nà ni asalatu ibrahimiya allahumma salli ala muhammadin wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid. وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي رلاته الله أكبر لك تعالى Allahu akbar ẹlẹ́kẹta àtúgbọ́ wa sókè àtúkawọ́ sórí ìgbà àyà padà ibẹ̀ yẹn láti wá sí àdúrà fókù á sí àdúrà fókù nínú hadith anabi sallallahu alayhi wa sallam oní idha sallaytum ala al-mayyiti fa akhlisu lahu ad-du'a tẹ́ máa ṣe sọláàtì sókù lára ẹ máa ṣàdúrà fún tọkàntọkàn ẹ ṣàdúrà fún kù tọkàntọkàn torí pé ń bùkátà àdúrà yẹn nínú àwọn àdúrà tó yẹ ká máa ṣe fókù wa òun náà làwọn àdúrà eléyìí tó wá látọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam pípé máa ń ṣe fókù ní ìgbà tí máa ń ṣe sọ̀láàtù sí wọn lára gẹ́gẹ́ bí allahumma ighfir li hayyina wa mayyitina wa shahidina wa ghaibina wa saghirina wa kabirina wa dhakarina wa unthana allahumma man ahyaytahu minna fa ahyihi ala islam wa man tawaffaytahu minna. فتوفه على الإيمان اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله وأغسله بالماء والثلج والبرد ونقه من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس وأبدله دارا خيرا من داره وأهلا خيرا من أهله وزوجا خيرا من زوجه وأدخله الجنة وأعذه من عذاب القبر ومن عذاب النار eléyìí jẹ́ àdúrà tá a ṣe fọkùnrin àmọ́ tó bá kó obìnrin á yí àwọn gbólóhùn tí ń tọ́ka sẹ́ni tá à ń ṣe sọ láti sí lára kúrò ní tọkùnrin lọ sí ti obìnrin bí allahumma allahumma ighfir laha warhamha wa'afiha wa'fu anha wa akrim nuzulaha wa wassa' mudkhalaha. واغسلها بالماء والثلج والبرد ونكها ونقها من الذنوب والخطايا كما ينقى الثوب الأبيض من الدنس شو ما كي يصفوا بني وزوجا خيرا من زوجها ويترى فبني كلهم فلقوا تدع جوكور لو يعني صبيان كلهم جوكور جوكور نال الجنة ha ilé ìjẹba tó bá ti jẹ kó ọmọdé kékeré náà ni wọn ṣàdúrà fóònù náà nínú àdúrà tí wọ́n ṣe fún un náà ni allahumma ja'alhu salafan liwalidayhi wa farata wa ajra wa shafi'an mujaban liwalidayhi waj'alhu fi kafalati ibrahim alkhalil alayhi salam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí òun náà ni apá kan nínú àwọn àdúrà eléyìí tó wáyé ibi ká máa ṣe fókù lẹ́yìn eléyìí á allahu akbar ẹlẹ́kẹ̀ẹ́ni lẹ́yìn allahu akbar ẹlẹ́kẹ̀ẹ́ni sádùá kan wà bí òsì ìyapa láàrin àwọn ṣùgbọ́n ìtọ́kàn balẹ̀ sí òun náà ní pé lẹ́yìn ẹlẹ́kẹrin yẹn asalaamu alaykum wa rahmatulah eléyìí ni ètò pọ̀jù nínú àwọn sàhábà sọ pé sálámà kàláàsì ibn Mas'ud radiyallahu anhu ó ní sálámà méjì láàmásì asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ṣùgbọ́n ẹnu gbogbo wọn kò lórí wípé à rẹ̀ ń wá sílẹ̀ à rẹ̀ ń wá sílẹ̀ nígbà tá a máa ń sálámà yìí ẹni tí ó bá wá bá sọ̀láàtì sọláàtúl jẹnáza láti bẹ̀rẹ̀ bó ni ó ṣe ṣe ẹni tó bá bá wọn lórí pọ́ńsẹ̀ allahu akbar ẹlẹ́ẹ̀kejì wọ́n ti ṣe allahu akbar ẹlẹ́ẹ̀kejì ni wọ́n dé ní kété tó bá dé báyìí wọ́n ṣe allahu akbar.